بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل القرآن على عبده ليكون للعالمين نظيرا احمده سبحانه وتعالى واشكره واؤمن به وتوكل عليه وأستكبره واتوب اليه واستعينه واستهديه وأعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله المتدين ومن يهدي فلا هادي له وأصلي وسلم على خير خلق الله محمد المصطفى المبعوث رحمة للعالمين وكافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون وعلى آله الطاهرين والصحابة وصحابته الأوفياء الأفاضل وعلى كل مدى بدعوته واستر بسنته وهداد بهدي إلى يوم الدين بعد عباد الله الكرام عودي إليكم تحية أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ ní ẹ̀ka sí apari ọgbà ìgbàlódé alhamdulilayi rabbil alamin asadi Ọlọ́run bá kú ní ọdún ìsìn ẹni ẹ̀kọ́ ẹni ìgbé Ọlọ́run ti kọrọ ẹni wa atọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá nípa Muhammad sallallahu alaihi wasallam àti fún àwọn ará ilé àti fún ọmọlẹ́yìn àti gbogbo ẹnikẹ́ni tí ó yẹ tí ó gbogbo olùjọ ọ̀nà rẹ̀ ọjọ́ tó náà bá ti sọ di òjíṣẹ́ ọlọ́run títí tí ọlọ́run bá yóò fi jogun ilé ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí bá wọ́n lọ́rùn kọlọ́wọ́ bá sábà náà ní ọmọlẹ́yìn rẹ̀ fún wa Muhammad ọlọ́run jẹ́ kí a bá wọ ilé ọlá ilé ọlá ìyàgbọ́dẹ dárú sàlá dárú sàlá ilé àlàáfíà ọ̀nà àdàdì jẹ́nà lọ́jọ́ kábà nàbí wọ̀ ọlọ́mọ ìwà sẹ́yìn ní ọmọlẹ́yìn lálẹ́kẹ́ àmọ́ asikiri agbó abọ́sí di ètò àkànṣe ìfọ́sọ́wé alùpàdé kẹrin tí àsìkò yìí gẹ́gẹ́ bí ètò the muslim congress tmc nínú àwọn ètò wa náà ni pé tí a bá ṣe irú ètò tí a ṣe dáàbò ní al-khuruj fi sabilillah ìjáde sójú ọ̀nà ọlọ́run torí ọlọ́run ó ń ìtọ́jẹ́ ti local government ó ń bẹ́ẹ̀ ìtọ́jẹ́ state ń bẹ́ẹ̀ tó jẹ́ ti nasana Iti à ń ṣe lọ́wọ́ yìí ti gbogbogbò ni nínú ètò wa ni pé ká alukwani lò à ń pè ní kiri alimuayasatu malukwani kiri ìbá alukwani lu living with the Quran. alukuran ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tó kẹnu ni torí pé ìgbà tí ọlọ́run bọba wà tó bẹ̀rẹ̀ sí bá anabi sọ̀rọ̀ sallallahu alaihi wasallam nínú suratul Baqara ní àyà ẹlẹ́ẹ̀kejì. ọlọ́run bá sọ wípé alif lam mim. alif lam mim. ọlọ́run ní alif lam mim lọ́dọ̀ àwọn afa wọ́n ní Allahu alam bimurodi dalik ọlọ́run ló máa ń tọ́gbà lérò pẹ̀lú ẹ̀ pé pé àwọn afa wá díẹ̀ wọ́n wá dí ọlọ́run ọba yìí lórí àwọn aráàfin wọ̀nyí ṣùgbọ́n gbọ́n bá wà lọ títí wọ́n á fi ti pé ọlọ́run ló máa ń tó gbà lérò pẹ̀lú ẹ̀ ká má wulẹ̀ sí i a máa dára láàmú bá ń wájú ẹ̀ òun náà ni pé wallahu alam bimurodi dalik náà. dalikal kitab. tí a ní náà lùkọ́ ni kìíní gbólóhùn dálíkà ìṣára ni tọ́ka ni àwọn tí a kàdé síwájú kálukú wọn tó dé òun wá a ìgbẹ̀yìn ètò dé gbẹ̀yìn ni tí sálùkù wọn kéré. la rayba fi. kò sí èméjì ń bẹ o kò sí èméjì ń gbogbo tó wà náà pátápátá ọ̀rọ̀ àrídájú ni la shakka fi kò sí èméjì ń o kò sí èméjì ń bẹ o. hudan lil muttaqin. ọ̀nà màlọ́jẹ́ fún àti apayọ̀ lọ dán lọ. hudan lil muttaqin. àgbọ̀n tá à ń sọ̀rọ̀ ẹ̀ fún yìí àwọn tí ó máa jẹ́ ọ̀nà mà fún tí ó sì wúlò lára wọn jùlọ al muttaqin àwọn olùpayọ̀ lọ́hùn lópẹ́ alukurani e ṣe ń tá a máa sọ sí ọkàn òfìfo ọ̀rọ̀ ìgbàgbọ́ ni ìní òde kí àlùwán lè dúró sí lára ibi àbáfi ọlọ́wọ́n bá wá sí ni ó sọ ọ̀rọ̀ àlùkurani níbo ni ó dùn sí lára wa májèmítọ́lọ́ fi kùn húdàlẹ́mítẹ́kìn àwọn ní abájọ́ olùpayọ̀ ọlọ́run ni wọ́n sọ àlùkòrán di ìtọ́sọ́nà. wa natamanna minallahi an yajalana minal muttaqin a sì ń ṣe àgbo èyí lọ́dọ̀ ọlọ́run èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí tí ẹ̀ ń gbọ́ mi kọ́lọ́ọ̀ bá kíkà náà wà nù àwọn olùpayọ̀ ọlọ́run. àmín láti lọ wọnú suratul Isra Quran chapter seventeen aya kẹsàn-án ọlọ́run tó sọ kí ni Al-Qur'ani jẹ́. إن هذا القرآن ọlọ́ni dájú yìí. yàdí lílẹ̀ tí ìyá àkọ́wọ́m. ó ní yáàdì lẹ́bi àpò ojú ọ̀nà tọ́tọ́ lórí gbogbo kan lórí ọ̀rọ̀ ìgbàgbọ́ kò ní ó ta sí tó tóbi lọ lórí ọ̀rọ̀ ìdẹ́sí kò ní ó ta sí tó tóbi lọ lórí ọ̀rọ̀ ìwà kò ní ó ta sí tó tóbi lọ lórí ọ̀rọ̀ àṣà kò ní ó ta sí tó tóbi lọ lórí ọ̀rọ̀ ọrọ̀ ajé kò ní ó ta sí tó tóbi lọ lórí ọ̀rọ̀ òṣèlú onítọ̀tọ̀ jùlọ lórí ọ̀nà gbogbo nǹkan ní gbèsè ayé wa. wa yubashshirul mu'minin bákan náà ó ń fún àwọn olùgbọ́ náà ọba gbọ́ ní ròdùnú. alladhina ya'maluna as-salihat. àwọn tí wọ́n ń ṣiṣẹ́ rere. anna lahum ajran kabira. pé ẹ̀san tó mà tóbi ń bẹ fún ọlọ́dọ̀ náà ọba wọn. torí díẹ̀ lóun tí ọ̀rọ̀ bá ti dojúrú mọ́ ọmọ ẹ̀dínyàn lọ́wọ́ kó padà sọ́dọ̀ ọlọ́run ni nínú suratu Dhariyat ní àyà fífitì ọlọ́ni fàfírù ilallah. fàfírù ilallah. ọlọ́tí ọ̀rọ̀ bá dojúrú mọ́ yín lọ tẹ́ bá rójú tu ọ̀rọ̀ ara yín mọ́ èèyàn mẹ́ẹ̀ẹ́dẹ́ni ọ̀dàrú mọ́ yín lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni o ọ̀rọ̀ gbàgbọ́ ni o ọ̀rọ̀ àṣà ni o ọ̀rọ̀ ọrọ̀ ajé ni o ọ̀rọ̀ òṣèlú ni o ọ̀rọ̀ àwùjọ ni o ló bá dàrú mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ náà mọ̀lẹ́ ayé yín tímọ́tò yín bá takú kílẹ̀ mọ́ wákàkì mẹkáníkì títáyà mọ́tò yín bá jò tá a lè ń wá kí vulcanizer tílé tí wọ́n bá yín kàn bá ń jò tá a lè lọ bá carpenter bàtà yín bá já ìbùlẹ̀ mú lọ. bàtà yín ò lè já kẹ́ máa wá bíríkìlà kí ọlọ́run náà nítorí ọ̀yìn bá wá dàrú ẹ padà sọ́dọ̀ ọba tó fàfirú ila Allah. ẹ sáré padà padà fàrà fàfirú ila Allah bẹ́ẹ̀ bá ti rojú ọ̀rọ̀ ara yín mọ́ ẹ padà sọ́dọ̀ ọlọ́run inni lakum minhu nadhirun mubin. òtòrí pọ́ńtò ń bá yín sọ̀rọ̀ yìí lórí ahọ́n àná sàlá òun jẹ́ olùṣèkìlọ̀ tó fojú hàn sí yín tẹ́ ẹ bá lẹ́ máa dọ́gbọ́n sí ẹ máa tó yọ bùmọ́ yín lọ yọ fọmọ́ yín lọ. torí díẹ̀ inú tí a ṣàfẹ́kù láyé ó ní àlàáfíà ọmọ ẹ̀dín yẹn ṣe àfẹ́kù àlàáfíà láyé lẹ́nu ìfọkànbalẹ̀. gbọ́nmi sí omi ètò oníbẹ̀rù gbèsè ayé ọmọ ẹ̀dín yẹn lẹ́nu láàrin àwọ̀kan sáwọ̀kan wàhálà ni èdè kan sédè kan wàhálà ni ẹ̀sìn kan sẹ́sìn míì wàhálà ni ẹbí kan sẹ́bí míì wàhálà ni ìlú kan sílùú míì wàhálà ni kódà nù lù kódà nù ẹbí kódà nù ẹ̀sìn kódà nù ìjọ àrán wàhálà yìí lójú rí bẹ́ẹ̀ torípé a jìnnà sí ìsìlámù tánàbí mu wa. sallallahu alayhi wa sallam yẹn ló mú ọ̀kan náà àwọn afa wa sẹ́dù kùtù rahimahullah ó ní alìsílám wasalaamatul alami wasalaamul alami alìsílám wasalaamul alami islam àti àlàáfíà àgbáyé. torí pé ana muhammad. sallallahu alayhi wa sallam. ọba ilé ayé nílé ayé ogun ogun ní ogun lọ́n ó wá mú islam wá láti wá pẹ̀tù sí wàhálà gbáyé lafaani fi kọjá yẹn alislam wasalamu alalami. Al ọ̀nbẹ ogun abẹ́lé tí wọ́n ń jà nílẹ̀ lárúbáwá láàrin àwọn lárúbáwá ó sì ń bẹ ogun àgbáyé àtogun abẹ́lé àtogun àgbáyé gbogbo ẹ̀ ní ànábì panẹ́. sallallahu alayhi wa sallam. ogun àgbáyé jọ́nà lọ ológun àwọn super power. uh, eh, Persia Empire and Roman Empire gbogbo njọ́nà lọ́hùn àwọn yẹn ní da ilé ayé sí méjì gbogbo bá jọ mẹ́ẹ̀dán ló lé ayé njọ́nà lọ́hùn ayédàkọ̀ wà ní abẹ́ àkóso Roman Empire dàkọ̀ wà ní abẹ́ àkóso Empire àná wà ń dulẹ̀ ayé mara lọ ogun ní gbogbo gbà ogun yẹn ni. sallallahu alayhi wa sallam. lẹ́ẹ̀fìrí inú àwọn mẹ́ka ń sura inú àwọn sura tó kà nígbà tánú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní mẹ́ka oní suratu rum suratu rum Quran chapter thirty Quran orí ọgbọ̀n ẹgbọ́n tó náà ọba ọba àdìkẹ́ọ́lá tó sọ láti àyà àkọ́kọ́ sí àyà ẹlẹ́ẹ̀karùn-ún ẹgbọ́n tó náà ọba sọ. أعوذ بالله من الشيطان الرجيم fa aqimu wajhaka lid-din. àyà àkọ́kọ́ sáyà lẹ́ẹ̀k àyà àkọ́kọ́ sí àyà. alif lam mim. gulibati rum. wọ́n ní alif lam mim alif lam mim. alif lam mim. irú ọlọ́run ló máa ń tó gbà lérò pẹ̀lú àwọn aráàf mẹ́tẹ̀ẹ̀ta yìí. gulibati Rum. ọlọ́run ní wọ́n borí ara Rom wọ́n borí àwọn ará Rom wọ́n wo ní aborí ara Rom pé àwọn ará pásà mabuni majihulu nu pé náà ibùdó fáìlì ní kẹlẹ́mẹ́tò Rom bẹ́yẹn lọ́dọ̀ àwọn ní náà o fihi adana ard nínú lẹ́wọ̀n gangan nínú lẹ́wọ̀n gangan ní ti wá borí wọn. وهم من بعد غلبتهم غلبهم من بعد غلبهم سيغلبون àwọn tí wọ́n borí wọn àti aborí láìpẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n borí wọn náà ń bọ aborí àti aborí wọn Ọlọ́run sọ̀rọ̀. fi bid'i sinin. láwọn ọdún díẹ̀. lillahi al-amru min agbára tí àwọn ará pàṣẹ ń borí àwọn ará róòmù òun ọlọ́run ló ní. wọ́n mi bá a dẹ̀. agbára tí ará róòmù fi borí ará pàṣẹ padà òun náà ló ní. ويومئذ يفرح المؤمنون. lọ́jọ́ tá à ń sọ yìí tí àwọn ará di àwọn ará róòmù borí wọn inú o. binasrillah. látara àrẹsẹ lọ́run tó fi ràn wọ́n lọ́wọ́ yìí. yansuru man yasha. ọba tí máa ń rẹ tó bá wù lọ́wọ́. wa huwa al-azizur rahim. ọba tí à ń sọ̀rọ̀ ẹ̀ fún yìí ọba bíyì ni ọba tó tó ni ọba oníkẹ́ni. náà ìyẹn ni ọlọ́run fi fún wa ní irú kí ni ń ṣẹlẹ̀ lágbàáyé. kí ni ń ṣẹlẹ̀ ní àgbáyé nìyẹn tí a bá lọ́rọ̀ ẹ wo suratu alimuran aya one oh three. واعتصموا بحبل جميعا واعتصموا بحبل الله جميعا ọlọ́run ní ẹ so mọ́ okùn ọlọ́ba ní àpapọ̀. wala tafarraqu. ẹ má ṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀. wadhkuru ni'matallahi alaykum. ẹ rántí ọ̀rẹ́ lọ́wọ́ tó sílẹ̀ yín lórí. إذ كنتم أعداء nígbà tó pé ọ̀tá lẹ̀ ń jẹ́ tẹ̀ ń bára yín ṣe. فألف بين قلوبكم. ó ń sọ ọkàn yín pọ̀. فأصبحتم بنعمته إخوانا. ẹ di ọmọ àyà látara kéwọn Ọlọ́run ọba. وكنتم على شفا حفرة من النار. nígbà tẹ̀ ń bára yín ẹ wà ní bèbè náà. فأنقذكم منها. òun Ọlọ́run ọba yọ yín kó ń kàdálíkà yorùbá yinú lọ́hùn lakum ayáàtì. báyìí ni wọn náà bá ń ṣàlàyé ọ̀rọ̀ wọn náà bá fún yín. la'allakum tahtadun. bóyá ìta rẹ̀ mọ̀nà ogun abẹ́lé nù. bẹ́ẹ̀ni idikuntun àdáa. idikuntun àdáa. ọlọ́dẹ̀yìn mùsùlùmí ẹ̀yin ará Maka ará Madina agẹ̀yìn haúsá àti khasraj. ah ẹ ẹ rọrẹ tọ́lọ́ bá Se fún yín ni ṣe bọ́tà ń bara yín ṣe kánábì tó dára sallallahu alayhi wa sallam. wọ́n ń pè ogun kan ní yọmọ buhaf ní ọ̀dọ̀ àwọn ará Madina àwọn ọ̀sán khasraj ọdún tí wọ́n fi ja ogun yẹn tí wọ́n fa wàhálà yẹn tí wọ́n fi para wọn nítorí tí ò nídìí one hundred and twenty years one hundred and twenty years wọn á bí ọmọ sógun á dàgbà sógun á bógun lọ. Ànábì wa dé pẹ̀lú Islam. sallallahu alayhi wa sallam. fa Islam mo gba Islam. wa shahidu shahada al-haq wọ́n jẹ́rìí òdodo pẹ̀lú gbọ́dọ̀ la ilaha illallah àtàn pé ayyuha an-nas qulu la ilaha illallah tuflihu èèyàn ẹ gbọ́dọ̀ la ní ìrì ìrì ayé ìrì ọ̀run wọ́n wá kó nu ogun àti ogun àgbáyé àti ogun abẹ́lé ẹ̀yin ọmọ mùsùlùmí ẹ̀yin ọmọ ìyá mi kí ló yọ wọ́n kú ń bẹ́ẹ̀ kí ló yọ wọ́n kú ń bẹ́ẹ̀ alisilam alisilam wasalamu alami islam àti àlàáfíà àgbáyé làbàkàn gbà tó ń ní alisilam torí kùsàlà alislam tariqus islam náà ni ọ̀nà àlàáfíà tábà ń wá àlàáfíà ni ọ̀nà àlàáfíà nínú àwọn ọ̀nà àlàáfíà nínú wàhálà tó wà láyé lẹ́ni ó ní wàhálà ẹlẹ́yàmẹ̀yà ó ní wàhálà ẹ̀sìn ìgbà ọ̀jọ̀ra wọn. Agaga, àwa mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn míì inú ìlúwa tá a wà nísìn a ní lórílẹ̀‐èdè nàìjíríà yìí ìjọba orílẹ̀‐èdè gba ẹ̀sìn méjì láàyè nínú gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé ó jẹ́ ẹ̀sìn tí yẹn lè fi hàn lóye pé tí gbogbo tí ń jẹ́ ipò téèyàn máa mú dá nínú ètò ìjọba orílẹ̀-èdè yìí tẹ́nìkan bá bọ́ sípò nù wa ní ọjọ́ tí wọ́n bá fapò lé lọ́wọ́ wọ́n ní ó ṣe kí ni abura àwọn abiléèrè kí lẹ̀sìn ẹ ẹ̀sìn kanu méjì náà làá fi hàn kódà ká máa ṣèmíyàn níbi hàn tíjọba ọ̀gbá gbọ́ tọ́ ẹ pé Islam lábàlẹ́ra wa mọ́ kí n ó gbé jáde fún wa. Al-Qur'an. agbèdè ọlọ́ba yìí hanta muslim hadha kitabuka Al-Qur'an Karim wọn ni pé eléyìí orí ẹ̀ mọ̀ ń dá májẹ̀mú lẹ́nu ẹ̀sìn mi ìwé ẹ̀sìn mi rèé mi ò ní yapa ẹ̀. nítorí ìwé yìí nítorí kí n ṣe nínú ìlú yìí gẹ́gẹ́ bí ọmọ ìlú màá ṣe kí ni. màá ṣe. màá ṣe. ìjẹ́jẹ́ yẹn ọdẹ́bo ọdọọdọ Ọlọ́run wọn fọlọ́ ń kọ́ alọ́run ni o sókè la máa ṣe ẹ̀rín la máa ń rìn ah, ẹnu ẹ̀rín yẹn kún lálẹ́ kí a mọ̀ alukó àlẹ́ bẹ́ẹ̀ fi ṣeré. Oh, ọmọ pé dá májẹ̀mú fún ẹ nìyẹn irú suratu fati ayẹlẹ kẹwàá àgbọ́yé tí mùsùlùmí gbọ́dọ̀ nílé lórí pé ó ṣe báyà ó nípinnu pẹ̀lú ọlọ́ọ̀bẹ. ẹja gbọ́n tọ́lọ́ bá sọ. lẹ́dí ìbá yìí wọnà. innal ladhina yubayi'unak. olórí rẹ̀ àná Muhammad sallallahu àwọn tí ń jẹ́jẹ́ pẹ̀lú ẹ̀ láyé innama yubayi'una Allah. ìwọ kọ́ ní an bá jẹ́jẹ́ ọlọ́run bá ní an bá jẹ́jẹ́ o. yadullahi fawqa aydihim. ọwọ́ ọlọ́run bẹ lórí kọ́ ọwọ́ wọn. faman nakath. ẹni ọba jàǹbá. fa innama yankuthu ala nafsi. ọjà ń bẹ̀ mi arẹ̀. waman awfa bima ahada alayhi Allah. ẹni ọba pé àdéhùn tó ṣe fọlọ́wọ́ bá rẹ̀. fasayutihi ajran azima. ọlọ́run ma fún lẹ́sẹ̀ tó tóbi o tàwa mùsùlùmí nù tó bá ti pé ọmọlẹ́yìn ẹ ẹ bá jẹ́ bọ́ jẹ́ christian tó gbé ẹ̀sìn christian ti lẹ̀sìn rẹ̀ kí wọ́n gbé fún. bible. òun náà jẹ́jẹ́ ńlànà ẹ̀sìn ẹ̀ nù ẹ̀sìn méjèèjì tá a fi hàn nílùú inú abẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ kí wàá ní ìlànà tí ó yẹ ká fi bára wa lò gẹ́gẹ́ bí ọmọ àlú gẹ́gẹ́ bí ẹlẹ́sìnsẹ́sìn agbègbè bẹ́ẹ̀ là á fẹ́ wò lẹ́nì àṣepọ̀ láàrin mùsùlùmí àtẹnjí kì í ṣẹlẹ́sìn ẹ̀ tọ́pẹ́ òótọ́ la bá gba alukurani gbọ́ tá a gbọ́dọ̀ ń tọ́lọ́ alukurani gbọ́ tá a gba anabi tọ́lọ́ ń fa alukurani náà gbọ́ ọ̀ràn yẹn ni kí ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ìlàpánugbèsè ayé wa tí a kàn ní tí alùpàdàn kàn ní wà lásán láì mú lò súrà tá a fẹ́ lò onísúrà jẹ́ kí fún wa níbẹ̀rẹ̀ Quran chapter sixty verse eight and nine Quran orí ọgọ́ta ẹsẹ̀ kẹjọ sí ẹsẹ̀ kẹsàn-án wọn náà ní. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين آياتي أفكي إنه سورة ممتحنة سورة ممتحنة بفتح سورة ممتهنة بكسر حاء. méjèèjì ló wọlé lọ́dọ̀ àwọn àfẹ́sì o lè rí ngbà mi pé sọ́ràtù mùmùtẹ́hínà sóòrà tó ń ṣèdánwò sóòrà fẹ́ni a ṣèdánwò fún lóbìnrin mùmùtẹ́hánà ẹni a ṣèdánwò fún mùmùtẹ́hínà ẹni ó ṣèdánwò wọn náà lò ní ìdábàá lò mọ̀tẹ́ náà wọn màjá ọjọ́ màjás ó ní súra yẹn súra ńlá ni tó sì lu ọkọ̀ tó pọ̀ nínú lọ́dọ̀ àwọn àfa nínú ọkọ̀ tí súra yìí ní lọ́dọ̀ àwọn àfa oníkàpẹ́ ní súratu mutahana aw mutahina inú àwọn kọ̀mítà tó máa ń pè tí yàtọ̀ sí yẹn wọ́n ń pè ní suratul imtihan suratu alimtihan sura ìdánwò ẹ̀rí wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n tún máa ń pè ní suratul muwadda suratu alimuwadda sura ìfẹ́ gbogbo àwọn orúkọ yìí làyàn ń pè é tí a bá wo alitikan ìmáàmù ah, Suyuti ó sọ̀rọ̀ lé ní lé lórí ní a ti bá wọn gbogbo àwọn àlàyé nínú ìwé àfààyàn lẹ́yìn náà súrà yìí inú àwọn súrà tó sọ̀kalẹ̀ fún àní Muhammad. sallallahu alayhi wa sallam. nílùú Madina ni. wọ́n ń pè ní suratu madaniya kulluha bi ittifaqi alil ilm gbogbo àwọn afa gbà pé Madina sọ̀kalẹ̀ fún àná sọsara sísọ̀kalẹ̀ súra máa sọ kíni súra yẹn fẹ́ sọ̀rọ̀ fún wa pẹ inú ẹ kọjá máa ń kọ kíni kí a máa nuzul Qur'an wa kayfiyatuhu bó o làrúkọ àti sọ̀kalẹ̀ lẹ́yìn ma makana tó mi zu ayé wolo sọ̀kalẹ̀ makana tó zu ayé wolo sọ̀kalẹ̀ gbogbo sura maka tẹ́ bá kó jọ ntí wọ́n sábà máa sọ fún yín ní ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ ìwà ọmọlúwàbí ìgbàgbọ́ nú ọlọ́run nú ọmọlẹ́ka ọlọ́run nínú ọjọ́ gbéra àlìkẹ́ àmà ìgbàgbọ́ nípa àwọn òjíṣẹ́ ọlọ́run nípa àwọn àwí ọlọ́run ìgbàgbọ́ ń pa iná ìgbàgbọ́ ń pa àlìjẹ́nnà àti àwọn ìwà ìwà ìwà ìwà ìpìlẹ̀ iná máa sọ̀rọ̀ fún wa ìwà báyìí ọ̀dá o ìwà báyìí ọ̀dá o ọtí ọ̀dá o sìnà ọ̀dá o olè ọ̀dá o jìbìtì ọ̀dá o sọba ti bọ́ sí súra Màdínà ọ̀rọ̀ òfin lòhun yóò wá máa lọ òfin ẹ̀mọ́ ìgbàgbọ́ yẹn náà a máa lófin ẹ̀mọ́ ìgbàgbọ́ yẹn náà torófin ò lè dúró láìsí gbàgbọ́ òfin súra mọ́kàíwá rè ọdún mẹ́tàlá lọ́gba ànábì tó fi sọ̀kalẹ̀ fún. sallallahu alayhi wa sallam. torí pé ìpìlẹ̀ ni sùmọ́lé ní inú àdáwùtọ́ kan wá ni pé a kàn sá kí alùpùpù àyùmọ́lẹ̀ a máa tu fáwọn yàn a máa ké fáwọn yàn ṣé dáǹtì ẹ̀ ń tú ṣe déédéé wọn àbí ó ṣe déédéé wọn. sígbà tí wọ́n ti ẹ̀ gbé àbí ò gbé ọdún mẹ́jọ péré olùfin fi wá òfin wa lọ́dún mẹ́jọ péré gbogbo òfin ọlọ́run dání wáì wáì wáì wáì wáì wáì tó gbàgbọ́ ti dúró inú ẹ̀ wà lélẹ̀. torí díẹ̀ nínú àwọn agrad hadi sura nínú àkàtí sura ìwà kọ́ wa a gbọ́dọ̀ bá àdámọ́ ìlú Madina ń bẹ à ń láti pé ntọ́ wa kọ́ ni pé alihakam àti bayan hakami àti àlàyé nípa àwọn àdájọ́ òfin ibi ìwáre agbègbè tó mẹ́nu léjù ni àkàm alimuta alimuta alimuta ahidin nalimushirikin والذين لم يقاتلوا المسلمين والمؤمنات المهاجرات وامتحانا وامتحانهن òun náà ni pé sókè tí sọ̀rọ̀ ń sọ fún wa òun ni ìdájọ́ bá a ṣe bá àwọn tí kì í ṣẹlẹ́sìn míì lò abáńtẹ́jẹ́lẹ́sìn míì kì í ṣẹlẹ́sìn wa báwo la ṣe bá wọn lò àgàgà wọn tí àdéhùn bá tó wá tẹ̀ ń bẹ láàrin wa àwa wọn jọ ṣàdéhùn àti àwọn tó yẹ pé wọn àdá wa ẹ̀sìn wa orí ìlàkùn dínú kún wàlìyẹ̀dì ní wọ́n fi bá wa lò kálukú pẹ̀lú ẹ̀sìn ẹ̀ wọ́n gbógun ti wá wọn ò gbógun táwọn obìnrin wá àgàgà àwọn obìnrin ṣáájú tí wọ́n kó lùmọ́gàdọ́ sí lùmọ́dínà torí díẹ̀ nínú nǹkan tí sùrà yìí sọ ọ wà ń bẹ wọ́n tó gbé ń sọ àdùnmọ̀ dà tó gbé ń sọ̀rọ̀ kí kí làá máa nífẹ̀ẹ́ sí. Si kí la gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànídénú sí kí la gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànídénú sí inú nǹkan tó ń sọ nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì sọ̀tàn fún wa ń bẹ̀ ó sọ̀tàn ẹrú ọlọ́run ọba Ibrahim ó sọ fún wa ń bẹ̀ àtàwọn àjọ ẹ̀ báwo ni wọ́n ṣe báyìí ká wọn lò gbogbo eléyìí ó ní nǹkan tí súrà yìí tó ń sọ ọ̀rọ̀ pọ̀ nínú súrà yìí ṣùgbọ́n àyà méjì tá a fẹ́ tú yìí àwọn àfẹ́ẹ̀sì fún ní àkọlé níbi táwọn afa Islam tí wọ́n bá ọ̀rọ̀ àlùkòrán ìdè nìsín gbogbo àwọn àyà yẹn àwọn súra yẹn ní wọ́n fún ní topics àkọlé rẹ̀ tó bá ti rí òtúmọ̀ tó ń sọ nínú àkọlé tí wọ́n fún un òun ni aláàkọ́tù muslimina bi ghayrihim aláàkọ́tù alimuslimina bi ghayrihim àsìkò mùsùlùmí sí ẹlẹ́sìn míì tẹ̀sìn ọjọ́ papọ̀ bọ́wọ́ ló ṣe kó rí àmì sọ pé dùstúrù lè alákọ̀tì máa gẹ́gẹ́ mùsùlùmí òfin àṣepọ̀ pẹ̀lú ẹlẹ́sìn míì. ó dó kọ mélòó ó di àkọlé mùsùlùmí fún. méjì. kí ni àkọlé àkọ́kọ́. àlàkọ́tù. àṣepọ̀ mùsùlùmí sí ẹlẹ́sìn míì òfin àṣepọ̀ mùsùlùmí sí ẹlẹ́sìn ní. àwọn kan ní usus àtàáyùs àsìlímì bẹ́yìnà mùsùlùmí náà wà ghairihim àwọn àpilẹ̀ tí ìsẹ̀mí àlàáfíà tó dúró lórí láàrin mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn ní àwọn ìpìlẹ̀ tí àṣepọ̀ ìgbésí ayé àlàáfíà tó dúró lé lórí láàrin mùsùlùmí àti ẹlẹ́sìn mi ẹ̀rí pé ẹ̀kọ́ pilẹ̀ ni àga nílùú wa tá a wà yìí tí bu ẹ dà pọ̀ tá a ní abala bàbá wa tó bá wò lọ títí osisi kọ bẹlẹsi mi bẹ tó tó wọlé ìyá lọ kó tó kẹ mi bẹ ìyàwó ẹ̀ tó fẹ́ pépé ẹlẹ́ ó ṣe ti pé wáyà lẹ́lẹ́sìn kẹlẹ́ ti fẹ́ tọ́ba tó fẹ́ lẹ́lẹ́sìn mi tọ́ba wà gbégbé mọ̀ mẹ́ẹ̀ lọ ọbẹ̀ lẹ́sìn mi bẹ́ẹ̀ tọ́ba gbó wà bẹ́ẹ̀ lọ ọbẹ̀ lẹ́sìn mi bẹ́ẹ̀ bá a ṣe kanra wa ni ládùúgbò àjọ ń kọ́lé sádùúgbò ìwọ kọ́lé ẹlẹ́sìn náà kọ́lé ẹjọ́ ń ṣèpàdé landlord association nílé iṣẹ́ á bá ń pàdé ń bẹ́ẹ̀ ìgbà mi bẹ àwa la jọ ga fún wa ìgbà mi bẹ ẹni wọ́n jọ ga fún wa abẹ́ kọ́ ni. nínú mọ́tò àjọ ń pàdé ń bẹ̀ nínú ọjà àjọ ń pàdé ń bẹ̀ ọ̀pọ̀pọ̀ ẹgbẹ́ dáadáalẹ̀ ẹgbẹ́ onímọ́tò á pàdé ń bẹ̀ àwọn ẹgbẹ́ mẹkáníkì á pàdé ń bẹ̀ ẹgbẹ́ onítẹ̀lọ̀ á pàdé ń bẹ̀ àwọn ẹgbẹ́ oníṣòwò á pàdé ń bẹ̀ kó tó wá di ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ òṣèlú tó bá wà nù ACN ẹ bá segin ni ẹ pàdé mẹ PDP ẹ segin ni CPC ẹ segin ni ANPP ẹ segin ni pàdé mẹ báwo ló ṣe di àjọyọ̀ ntí ọ̀rọ̀ fi ṣe pàtàkì lásìkò yìí ó ní àwọn ìdọ̀tí tí wọ́n lẹ̀ máa wà mùsùlùmí wọ́n ti sọ ẹ̀sìn wa di ẹ̀sìn jàgídíjàgan ìgbà tí àwọn ìdọ̀tí kan wá tó di láwùjọ wa lénìí tí wọ́n ń pè ní Boko Haram Boko Haram rọ̀ síbàtún. Si mìíràn wá sí mùsùlùmá ìdọ̀tí nínú ìdọ̀tí àwùjọ à ń gbúrò orú ẹ̀ tẹ́lẹ̀ ni ọlọ́run ti wá pé kàwa náà nàìjíríà báyìí. suicide bombing kò ṣe ìwà áfíríkà àbí ìwà áfíríkà ni inú àwọn kata import wa ni. nígbà tá a ti ń gbà sálásà à ń wọṣọ bí àwọn ẹlòmíì à ń rìn bí àwọn ẹlòmíì à ń rorí bí àwọn ẹlòmíì àwa náà hùwà bí àwọn ẹlòmíì torí díẹ̀ ọ̀ràn yẹn ní nígbà tí àti jí ayé ti jálura wọn kí àwọn àdọ́tí wa ìtọ́wá jẹ́ wàhálà bẹ ni pé wọ́n á fẹ́ lẹ́mọ̀sílá gbogbo ìgbà tí màá ti ṣe wáàsí inú ọ̀rọ̀ mi àkọ́ ni pé Boko Haram Boko Haram kì í sara Islam àwa àwọn àwọn àti Islam ọ̀tàn wọ́n lè jẹ́ ó kọ Islam o. wọ́n lè máa jókòó islam o ṣùgbọ́n gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí pé àwa wọn àtàn àrìndò kanra wa kò síbi àti rìnà kanra níbi kankan torí díẹ̀ wọn à gbọ́dọ̀ lẹ̀ wá mọ́ wọn wọn à gbọ́dọ̀ lẹ̀ wọ́n mọ́ wa torí pé wọn ò sojú islam ẹ̀sìn wa yìí sẹ́ni dàrúlù dàlúlù ẹ̀sìn wa wá tún lù ṣe ni ó wá pọ̀jù sí wàhálà ilé ayé ni bá ṣe ba nínú gbèsè ayé anabi muhammad. sallallahu alayhi wa sallam. torí díẹ̀ ìjà gbọ̀ntàn náà bá sọ láwọn ayà méjèèjì yẹn ṣe ń jẹ́ òfin fún wa. la yanhakumullahu عن الذين لم يقاتلوكم في الدين. ọlọ́run ní òun ọlọ́run bá tó ń dá yín. wọn ò kọ̀ fún yín o láti pé kí ẹ bá ṣe àwọn tí ò gbógun tì í nú ẹ̀sìn. walam yukhrijukum min diyarikum. wọn ò fún yín o pé kẹ́ ẹ má bá ṣe àwọn tí ò léyìn kó ń lù àwọn tabaruhum. pé kí ẹ ṣe dáadáa sí wọn وتقسطوا إليهم كاسي سديد سوا إن الله يحب المقسطين وربا نفع عمود شديد نعم innama yanhaakum Allah. fún wọn lọ́wọ́ tó lọ́wọ́ kọ fún yín lákọ̀ọ́kọ́ yìí òun lọ́wọ́ wá kọ fún yín báyìí. anil ladhina qatalukum fit الدين nípa àwọn tí wọ́n ń gbé ogún tì inú ẹ̀sìn. wa akhrajukum min diyarikum. tí wọ́n lé yín nínú ìlú. wa dhaharu ala ikhrajikum. wọ́n tún ràn àwọn èèyàn lọ́wọ́ pé kí wọ́n lé yín kúrò. an tawallawhum. ẹ gbọ́dọ̀ mú wa ní ọ̀rẹ́ ayò. wa man yatawallahum. ẹni ó bá mú wa ní ọ̀rẹ́ ayò nínú yín fàúláìkà humu zọ́ọ̀lìmù. fàúláìkà humu zọ́ọ̀lìmù iye òkè àmọ́ iye àwọn yẹn alábòsí ni wọ́n. nígbà tí baba Qaradawi abasawulọ tó kọtí àkàn ó ní ghayrul muslimin fi mujtama islam ghayrul muslimin fi mujtama islam àwọn tí kan ó ṣe mùsùlùmí tí wọ́n bára wọn ní àwùjọ islam mùsùlùmí lọ́pọ̀ nbẹ báwo la ṣe bá wọn lò ayé àlòkù sí àtẹ̀gùn ló ni dùsùtúrù làlákà bẹ́ẹ̀ni mùsùlùmí náà wọ́n gẹ́rì òfin àṣepọ̀ láàrin àwa mùsùlùmí àtẹlẹsìnmí òfin àṣepọ̀. al-asl al-asl as-silim. al asl al as silim al ìpìlẹ̀ ó là láfíà. amal har ìsìnàyíyà bákan wá di wàhálà àyàfi nìyẹn àgbóyà àkọ́kọ́ nu kí ló fà á ti àyà fi sọ̀kalẹ̀ àwọn àyà mi ń bẹ mansura mi ń bẹ tó ní asibabu nuzul ìdí tó fi sọ̀kalẹ̀ náà ń pè ní cause of revelation odidi ìmọ̀kànnì tí a máa ń kọ́ nú Al-Qur'ani Karim ó sì máa fún aláǹfààní á fún aláǹfààní kí ìtumọ̀ àyà yẹn lè yé wá sí gbọdọgbọdọ àwọn afọ òní sóòlù wọn ní al'ibra bi umumu labzi la bi khusus sabab wọ́n ṣùgbọ́n ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ń bẹ̀ ẹ̀kọ́ gbogbogbò ni kò dúró lórí tó torí ẹ̀ sọ̀kalẹ̀ nìkan ọkàn sọ̀kalẹ̀ torí dìbáì kí ó lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa nígbà tí Ànábì dé Madina. sallallahu alayhi wa sallam àná àmọ́ yìí pé kọlọ kọlọ ìlú Madina wọ́ọ́rọ́wọ́ wàhálà náà gbèdè sí ní ìlú Maka àwọn kufaru Maka kufaru Quraysh ní agbógun dé sí ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ìjọ wa pètèpèrò ọjọ́ kú ẹ̀ ìjọ ni la pa ní ilé awo tẹ́ǹgbìn dárò ilé ìforíkorí ilé ìmùlẹ̀ ló ti wà candidate àwọn ẹni ọlọ́run kì í ṣe tuntun wọ́n wá dìtẹ̀ níbi tí ò sí ànábì ń bẹ. sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n náà bá ànábì ń bẹ ń bẹ. sallallahu alayhi wa sallam. tó pọ́jú fi dá ànábì lójú nínú súrádù al-mujadila nígbà tó lọ́wọ́ bá lè kí wọ́n lá ń ní àtàyẹlẹ karùn-ún tọ́lọ́ba àlekẹ́ọ́lá ń sọ bóyí òun bí nǹkan kan ò ṣe pamọ́ fún òun òun ọlọ́run bọba Allah nígbà tọ́lọ́ba ń sọ ní àyà bẹ̀rẹ̀ láyà rẹ̀ karùn-ún bíi àyà kẹfà. yawma yab'athuhumullahu jami'a. olóńjẹ tó wọ́n kó gbogbo ọmọ ẹ̀dẹ́yàn já tó wọ́n kó wọn jọ lọ́jọ́ gbọdọ̀ àlìkàmù lápapọ̀. fayunabbi'uhum bima 'amilu. gbogbo jẹ́ ń ṣe pátá ló wọ́n sọ fún wọn. ahsahullah. gbogbo ẹ̀lú wọn lọ́wọ́ bá tọ́jú. wa nasu. àwọn lè gbàgbé ẹ̀ wallahu ala kulli shay'in shahid. gbogbo nǹkan wọn náà bá bá lékè ọlá ìlúgbọ ẹ lòún rí. alam tara. àbọ̀ ọmọ ni. anna Allaha ya'lamu ma fi samawat. fọlọ́ bá wọn gbòdì bẹ́ẹ̀ nu sánmà. wa ma fil gbogbo ti bẹ́ẹ̀ nu lẹ̀. ma yakunu min najwa thalatha. àpérò kan ò ní jẹ́ mẹ́jọ kẹ́ máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ń bì kan ẹ wá jẹ́ mẹ́ta. illa huwa rabi'uhum. ẹ fi sẹ́ kẹ́ni o kẹmẹ kpọrọ tẹ n sọ yẹn o ẹmẹ da kọ lẹ n sọ o ẹnikẹni bẹ n bẹ o ta lẹ nikẹni yẹ. Allah wala khamsan. ẹ ní pé márùn. illa huwa sadisuhu. wulẹlẹ kẹfà. wala adana. ẹ wá kéré ju mẹ́ta lọ nẹjẹ méjì. adana miu dalik. ẹsìn mọ. wala akthar. ẹ wá kọjú báyẹn lọ ní ẹsìn mọ illa huwa ma'ahum. ń bẹ pẹ̀lú wọn omi kìbìtàn bá wà. aynama kanu. aynama kanu. ni sórí ṣé wọ́n lọ ságbègbè sánmà ni sínú omi ni sórí òkè ni sínú ilé ni wọ́n tilẹ̀kùn mọ́rí ni wọ́n gun kan ni wọ́n lúgọ ni. ilá. ilá wa ma'ahum. ilá wa ma'ahum bẹ́ẹ̀. aynama kanu. aynama kanu. thumma yunabbi'uhum bima 'amilu yawm al-qiyamah. lẹ́yìn náà gbọ́dọ̀ jáde lọ́wọ́ fún arúgbó lọ́jọ́ gbọ́dọ̀ alikiyama. inna Allaha bi kulli shay'in alim. wọ́n lọ́wọ́ bá gbóhùn kanu wọ́n lọ́wọ́ bá ma wọ́n wá lọ dìtẹ̀ máa nabi muhammad. sallallahu alayhi wa sallam. wọ́n wá dábàá àbámẹ́ta kí wọ́n tó mú kan kọ́míníkì wọn ọlọ́sìn ní jibril lọ fún anabi muhammad. sallallahu alayhi wa sallam. lọ́nà torí díẹ̀ wà á jáde ẹ̀já gbọ́n tọ́lọ́ bá sọnù suratu anfal ayatati. thirty. wa idh yamkuru bika alladhina kafaru. ọlọ́ni ìyá náà bí ìrántí orí tá a ṣe fún ẹ nínú oore ni pé ń gbà àwọn ọ̀tá pété pèrò lórí. leave me to. wọ́n láwọn ó sọ ọ́ tó kù sórí iṣo. àwùjọ ọ̀tùlù. tàbí ẹ̀pá ẹ̀ka yanjú ẹlẹ́ẹ̀kan. àwùjọ kùrìjù. tàbí àti ẹ̀kú onílùú. wayamkurun. wọ́n pété pèrò. wayamkurullah. ọlọ́ba já ìtẹ́ wọn. wallahu khairul makirin. ọlọ́ba ló lóore dunu dètè dètè títí jẹ́ tètè tètè lọ́nà bá fún ní ọba fún ní ìròyìn ìyẹn ló mú ànábì jáde kú lọ́ni kó kú ó wá jáde lọ lófi wa lọ Madina ẹ wá wò bí wọ́n ṣe ṣe ní Maka bẹ́ẹ̀ sì san mùsùlùmí Maka ẹlòmíì fẹ́ lọ wọ́n so mọ́lẹ̀ ẹlòmíì wọ́n lù ẹlòmíì wọ́n ṣe lè ṣe mọ́ wá dé Madina màmá wa Asma bíntu Abakiri radiyallahu ta'ala anhuma ó sì ní ìyá ìyá ẹ̀ jẹ́ kèfèrí gẹ́gẹ́ bí abiyamọ ara wa ń rò pé ọmọ mi tìrì láti ẹjọ́ yìí ìyá wa lọ ẹ̀sìn lè má pawọ́pọ̀ lóòótọ́ ó kú ti gba tó fẹ́ gbà àánú ìyá ọmọ wa gbé lọ́ba dìgbà dẹrù bí ìyá ṣe wọ́mọ ẹ lọ tí ó di nǹkan dání abẹ́ ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ ni. lọ́ba fòdùn Madina. asumani kọ́dùmátì ummi wọ́yà mushrika fi hadi Quraysh wọ́n mọ̀mọ́ mi wá bá mi lu Madina tó olùsẹ̀bọ̀sọ́lọ́ ọba ni títí ń bẹ láàrin àwọn Qurayshi. ìdè ahadu àti pé ńgbà tí wọ́n ṣe àdéhùn tí wọ́n ṣe àdéhùn pẹ̀lú ànábì pàwọn ò ní jà tí wọ́n padà jáde òun màmá mi náà wà nínú àwọn kèfèrí lọ́ba dàdó sẹ́nu ọ̀nà ìyá kí kí kí kò dáhùn kò dáhùn torí ẹ̀ kọ́ pé àwọn kèfèrí ọba wọn ṣe wọ́n ń dìtẹ̀ wọn ẹni ẹ̀ má bá wọn ṣe. oni faate tu nabi ya sallam o wa lọ bá anabi. sallallahu alayhi wa sallam fakulitu wọn sọ pé ya Rasulullah irú òjíṣẹ́ ọlọ́run inna ummi kọ́dìmátì màmá mi mà tó wá bá mi láti Mákà ọ̀gbìbà tó ń sojú kòkò wò sáfẹ́ rí mi mi ò dáná ó ń bẹ lẹ́nu ọ̀rẹ́ afasiluha ṣé kí n gbà á pé yá ni kí n kó mara àbí kí n díjú ìdélẹ̀ kí n kọ́ máa lọ tupẹ́ sìn mí rẹ̀ papọ̀ rasulillah sallallahu alaihi wasallam alimurabbil jalil sallallahu alaihi wasallam abiwa sọ báyìí pé náà sílì ummaki sílì ummaki ibi ya ẹ ní. sallallahu alayhi wa sallam. àánú tó wá gbé tó wá bẹ́ẹ̀ kọ́mára. فأنزل الله فيها لا ينهاكم الله ngbọ́dọ̀ wá fẹ́ kan سورة sọ̀rọ̀ ànábì láti dé ládé tó wọ́n sọ pé أما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أو تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين نعم. إنما ينهاكم الله sahih bukhari sahih muslim muslim imam ahmed ani agba ìṣẹ̀lẹ̀ yìí wá ìdí kanu tí aya fi sọ̀kalẹ̀ nítorí tani asma torí tani asma asma bintu abibakar nínú ẹgbàá wa míì tó tó ó wá látọ̀dọ̀ abdullahi bin zubair abdullahi bin zubair ọdí alátara ni ó ní kọ́ọ̀lá kọ́dìmátì kùtẹ́yìlá bíntu abdul uzza ó kọ ya rẹ̀ nìyẹn ó kọ ya asimawo ni kùtẹ́yìlá bíntu abdul uzza ala bíntu abibakiri ọlọ́wọ́ bá ọmọ rẹ̀ ọmọ rẹ̀ obìnrin tọ́jọ́ màbákiri bihadaya pẹ̀lú ẹ̀bùn oríṣiríṣi torí pé yóò ní wá kọ́mọ́ra kan dání àwọn tí a bá ní wọn láyé wọn ara àlùbọ́sà ata abẹ́kọ̀ni bẹ́ẹ̀ni èlùbọ́ gàárì wọn kò gbẹ bọ ọ̀run ńlá ẹ̀gúsí ẹ̀sìn lẹ́ wọn kó bọ̀ àbá ọmọ wọn ó ní ó kó gbogbo ẹjọ́ ó ní wàyà mùsùlùkà ṣùgbọ́n sọ̀rọ̀ ni fàábàtì asma an takbala hadiyataha ọmọ ẹ kọ pé ìyá mi mi ò gba ẹ̀bùn yín ẹ máa kó ń tẹ kó wa lọ àwọn tó jẹ́kílà ha bẹ́ẹ̀ ta ha lẹ́yìn náà ẹ̀ ní wọnú ilé o. حتى أرسلت إلى عائشة أن سلي أن هذا رسول الله صلى الله عليه وسلم lọ́ba ránṣẹ́ sí àbúrò ẹ̀ Aisha tó jẹ́ ìwà ànábì pé bá ń béèrè lọ́ ànábì. sallallahu alayhi wa sallam. ìyá mi ń bẹ lẹ́nu ọ̀nà ọ̀kẹ́bùn wa kọ̀ wọlé mi ń gbẹ̀bùn. fa khabaratihu ni Aisha bá fún anabi niro nti antiɛ isɛ tɔran faamaraha rasulillah sallam antakbala hadaya kó yà gba ẹ̀bùn wàtúndìkìlàha manzilaha kó jẹ́ kí ó wọnú lé o fa anzalallahu al'aya. la yanhakumullah. ó bá sọ ayọ̀ kalẹ̀ pé òun ọlọ́bọ̀ ọ̀kan fún iṣẹ́. anil ladhina lam yuqatilukum nípa àwọn tó pé wọn ò gbógun tì nínú ẹ̀sìn. walam yukhrijukum min diyarikum. wọn sì léyìn kúrò nínú ilé. an tabarruhum. gbígbà sí dáadáa sí wọn. wa tuqsitu ilayhim. ẹ ṣe déédéé sí wọn. inna Allaha yuhibbul muqsitin. wọ́n bá nífẹ̀ẹ́ àwọn olùṣe déédéé. ìtọ́fà nìyẹn. ṣùgbọ́n ìnàmà. إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم ẹni bá mọlẹ́rọ àyẹ̀nù yín. fáwùlà ìkà humu zalimun. alábòsí ni wọ́n nínú àyà méjèèjì yìí ìyàtọ̀ ń bẹ láàrin husnu alimuamala walimuwala husnu muamala walimuwala ìṣe dáadáa sí àti múni ní ọ̀rẹ́ ayò ẹ ti gbọ́ yàtọ̀ ń bẹ láàrin ọ̀rẹ́ ayò ọ̀rẹ́ inú ọkàn àti ìṣe dáadáa sí ni lóbi ó lè nu torí pọ̀rọ̀ àlùwàlá ọ̀rọ̀ kan ni ọ̀rọ̀ kí ni. ọ̀rọ̀ kan. ṣùgbọ́n mo ẹ ó sì ní muhammadu sọ̀rọ̀ kan mo lè mọ́ gbé ẹ̀mí gbé ẹnìkan sẹ́mi lọ títí inú ẹ̀mí mi kó nípa lẹ́mí mi kí n máa ṣe dáadáa sí i abẹ́ẹ̀kọ́ ni mo ṣe dáadáa sí i láti mọ̀ pé kọ́ mọ̀ pé yẹn dáadáa ni mí yorùbá ní báwọn bá ń jà ìkàkú kọ́ mo lè fi ṣe dáadáa sí i láti dín aburú ẹ̀ kù mo lè mọ dáadáa sí i láìpẹ́ kó lè nífẹ̀ẹ́ mi tàbí kó lè gba tèmi wọ́n kò túmọ̀ sí pé mo nífẹ̀ẹ́ dínú. torí pé ọ̀rọ̀ ìfẹ́ dínú ọ̀rọ̀ àkídà ni alihubu filahi walibugudu filahi taba fẹ́ nífẹ̀ẹ́ yẹn torítọ́lọ́n ọba kó yẹn torí díẹ̀ ẹ̀sìn wa ọkọ wa nìyẹn gbogbo ẹ̀ náà ni súra yìí sọ ṣùgbọ́n nínú àyà àkọ́kọ́ gbólóhùn méjì ń bẹ́ẹ̀ tí ọlọ́wọ́n bá lò ń bẹ́ẹ̀ gbólóhùn àkọ́kọ́ ò ní alẹ́ bírù. lóhùn pé an tabaru. an tabaruhum. an tabaru gbólóhùn bírù ìtumọ̀ ẹni rere lọ́dọ̀ àwọn afẹ́sì wọ́n ní kalimatun shamila kalimatun shamila gbólóhùn yóò kéré ṣùgbọ́n comprehensive lórí gbàmí wa ni Biru walideen ìsìlásóbì wọn àkó títí wọn wá kó odidi tí a lè lórí. gbúlẹ̀lẹ̀ kejì ní alikist antukusitu. wàtò kòsitu. ìtumọ̀ ní alaadil ìtumọ̀ ní alaadil déédéé. gbólóhùn déédéé náà kalimatu jamiya gbólóhùn tó kéré de tó kún wà comprehensive. kí wàá ní wọ́n sọ ń bẹ̀ ni pé gbogbo ẹ̀dẹ́yàn pátá síwọ mùsùlùmí gbogbo ẹ̀dẹ́yàn pátá síwọ mùsùlùmí àyà yẹn já mọ̀ yìí pé ó ní hakù méjì ó ní ìwọ̀ méjì tó gbọ́dọ̀ pẹ́ fún láì wo ẹ̀sìn láì wo èdè ẹ̀. láì wo àwọ̀ ẹ̀ láì wo àṣà ẹ̀ láì wo ìròrí ẹ̀ ìsán ni èèyàn ó ní ìwọ̀ méjì tó gbọ́dọ̀ pè fún pé èèyàn ni àkọ́kọ́ hakulibir ó ní ẹ̀tọ́ kó dáadáa sí i. wàhákù lè kristu wàlẹ̀ adìl ó lẹ́tọ̀ kó sí déédéé sí òfin àkọ́kọ́ nù tọ́lọ́ bá ń fẹ́ lọ́dọ̀ rẹ mùsùlùmí ṣé yẹn ni mo gbọ́ ṣe sí ẹ̀dá mi lóhùn. a gbọ́dọ̀ ṣe dáadáa sí i. mo ti gbọ́dọ̀ ṣe kí sí. a gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú ẹ̀. torí díẹ̀ kí wàá ní bírù yẹn o náà pè ní husnu muamala husn alimuamala ìbálò dáadáa ìbálò dáadáa nínú ẹ inú ìbálò dáadáa ó ní diafatuhu hmm. tí ọba rí bí àlejò. Hmm ó láti bá lò ó panlé ó ṣàlejò fún un mùsùlùmí ni ẹ níbi iṣẹ́ yín ìwọ mr ṣẹ́gun lẹ́jọ́ mẹ́mẹ́ wá ní à mo fẹ́ wá kẹ́ lé o ní wíkẹ́ndì tó ń bọ̀ o ònìkó no no no no no no i don't want to see you <laughs> you are not muslim you are not muslim i don't want to see you òun lásìkò ni gbalálejò lẹ́yìn àwọn ìsàn pé ọmọ ènìyàn ni nínú ẹ̀ ó wà nù ewu nǹkan zòó ọ̀ràn ni kí ọwọ́ náà báwo ló ṣe fàyọ ẹ lọ nísìnyí mọ́tò wa ń lọ mọ́tò wa rè mọ́tò àwọn evangelism ni ọwọ́ ajá sí kòtò wọn tẹ wá ń bẹ́ẹ̀ mi ò lè dá tì kẹ́gbẹ́ mùsùlùmí wà sọ̀kalẹ̀ kò tí ì tọ́sẹ̀ méjì nìsín ní andọ́símítì ni tá a máa ń ṣe ní èkó mítí kan bẹ táwọn aláàbá máa ń ṣe obìnrin kan kì í mùsùlùmí ọwọ́ àwọn ọjà sí kòtò èmi bẹ́ẹ̀ nu mọ́tò abuja fa bẹ́ẹ̀ nu mọ́tò abunusa bẹ́ẹ̀ nu mọ́tò a sì sọ kálẹ̀ alọ́ba ti mọ́tò wọ́n yìí wọ́n wà bẹ́ẹ̀ ah musa wà wà wọn àfa pẹ̀lú wà ní pẹ̀lú rúgbọ̀n. Allahu akbar Allahu akbar. tó gbé dẹ́kun wa kọ́ wa nìyẹn an tabarruhum. an tabarruhum wa tuqsitu ilayhim. a kò sì dára sí wọn. ẹjọ́ ń ṣẹ́ mi kan náà ẹjọ́ aládùúgbò wọn lára rẹ̀ ọ̀yà alátìlọ bẹ̀wò ilé lọ́wọ́ ní hospital ni o mr sunday là ń lọ bẹ̀wò àjọ ń ṣiṣẹ́ ni àjọ wà nù landlord association ni àjọ wà nù ẹgbẹ́ ẹgbẹ́ onímọ́tò ni alọ̀rí bẹ̀wò ẹ̀sìn wa lèmi ń sọ fún yìí o sẹ́bẹ̀ làwa mùsùlùmí ṣe lé ni. ọmọ kan ọmọdé ni ó ń bá nàbí gbàdúgbò. sallallahu alayhi wa sallam. táwọn bá ti rí ànábì àpè ara ẹni sí sí ẹ dáa ni ọmọ jù bọ́mí àmà àmì àmàránṣẹ́ lọ́mú kaba yìí wa ànábì wa gbọ́ para rẹ̀ ò yá. sallallahu alayhi wa sallam. ànábì wa lọ́mọ bẹ́ẹ̀ wò njọ́ ànábì wa lọ bẹ́ẹ̀ wò gbẹ̀yìn ó wá rí i pé àìsàn ti ń sọmọ yìí kò lè rúlà níbi wàá dúró ti báyìí bàbá yìí náà wà lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ ó sàn kí ó nílò ọmọ yìí ó wù mí kó o sẹ̀sìn mi kó tó lọ tó kó sẹ́mi lórí tó ọmọ ń jíṣẹ́ ọmọ ń rìn ọmọ yìí wá wọ bàbá yìí lójú báyìí bàbá yìí ní ìdí ọlọ́tọ́ bá wù ẹ́ o mo wá síbẹ̀ pé òun fẹ́ sẹ̀sìn ànábì. sallallahu alayhi wa sallam. ànábì sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadu rasulullah ló bá wí ló bá wí kọ́mọ ètò wí tán ọkàn dákẹ́ ni. inna lillahi wa inna ànábì ni mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ ń yọ ọmọ ìkú nínú iná nípasẹ̀ mi. sallallahu alayhi wa sallam. لقد كان لكم لقد كان لكم في رسول الله أسوة حسنة ọlọ́ba ní bíbélà dára ànábì àwọn àríkọ́ṣe dáadáa. liman kana yarju Allah. pẹ̀lú bá kọ́nu ọlọ́run. wal yawmal akhir. lọ́kùnrin àlìkíyàmà. wa dhakara Allaha kathira. ọ̀rọ̀ tí ọlọ́ba lọ́pọ̀lọpọ̀ gbà yóò rí ànábì lárìkọ́ṣe rere. sallallahu alaihi wasallam. ó sì wá wà lọ́nìyẹn. torí díẹ̀ à ń gbogbo ìyípadà gbogbo díjẹ́ rere kòró ń jẹjẹ a sì lòó lọ a sì kíni. a fún. ó wà lọ́sípítù wọ́n bí fún ipa rẹ̀ ọ̀ka a sì kíni. ràn lọ́wọ́ ràn lọ́wọ́ ẹ̀sìn wa ọ̀tá kò yẹn pé à ń tabarú òhun. à ń tabarú náà ló wá kú. faqsitu إليهم يعني على عدل ìyẹn ò lè ṣẹlẹ̀ tí ó bá sí ìdájọ́ tí ó bá sí kíni. tí ó bá sí ìdájọ́. kò lè ṣẹlẹ̀ ó wà nípò kọ́ dájọ́ láàrin àwọn mùsùlùmí àti ẹ̀dẹ́kẹ̀sì mùsùlùmí nínú àṣà wa tá a lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tá a ládàjọ́ gbé. mùsùlùmí. ẹ ẹ dá mi lóhùn. mùsùlùmí. mi lọ́dọ̀ ọlọ́run àbòsí ni. tabati wà níbo ká dá ẹjọ́ bó bá ṣe ní gẹ́lẹ́ lálá ti dá. tó bóyá à ń tó tí a bá lọ wo inú súrátù maida one chapter five aya kẹjọ asuratu nisa aya one thirty five ẹ̀jẹ̀ bọ̀ dọ́lọ́ bá sọ. lórí kéèyàn máa dájọ́ déédéé wò lọ́kọ́ rí mbẹ́. maida. maida ya. ya ayu ayyuhalladhina amanu. ọlọ́run pé ìta ẹgbẹ́ náà bá gbọ́. kunu qawwamina lillah. ẹ̀dó déédéé ẹ̀dó déédéé ṣuhada abilikis tọ. ẹ̀yẹ́ pé ẹ jẹ́ ẹlẹ́rìí fún ọlọ́run ọba ní ìlú déédé lórí gbogbo nǹkan tí a bá fi ń sìnkú agbára ògbókà dájọ́ dájọ́ déédé ni kẹ́ ẹ dá ìdájọ́ déédé ni kẹ́ ẹ dá lára àwọn yẹn. wala yajrimannakum shana'anu qawm. ẹ má jẹ́ kó pé wàhálà ti ń bẹ láàrin àwọn èèyàn kan sí yín ẹ láwọn kan lẹ́mìí wọ́n nẹ́sìn kan wọ́n níwà kan tó dáa ẹ má jẹ́ kọ́kọ́ dín. ala ala ta'dilu. ebi bẹ́ẹ̀ wà á lè ṣe déédéé lórí ọ̀rọ̀. i'dilu. ẹ déédéé o. huwa aqrabu lit-taqwa. yẹn ló súnmọ́ ìpayọ̀ náà bá jù. wattaqullah. ẹ payọ̀ náà. inna Allaha khabirun bima ta'malun. ọlọ́pàá ti ń bá yín sọ̀rọ̀ yìí ọmọ olóyè lórí gbogbo nǹkan pátápátá tiẹ̀ ń ṣe. Suratu Nisa, one chapter four, one thirty-five one thirty five torí torí díẹ̀ ọ̀ràn yẹn ni tábàtì wà ní bukati sidede yàrá sidede láàrin wọn. ya na amanu. olùgbẹ́tẹ̀ gbọ́dọ̀ bá gbọ́. kunu qawwamina na qist. ẹ dúró déédéé. shuhada alillah. kẹ́ ẹ ṣe déédéé lẹ ti ń jẹ́rìí ti ń jẹ́lẹ́rìí ọlọ́run lórí àwọn èèyàn wàlàwọ̀ alẹ́ àwọn fúnṣìkò. kódà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dájọ́ láàrin ara yín gangan pẹ̀lú ẹlòmíì ẹ̀ṣẹ̀ dédé. awil walidayn. tàbí òbí lẹ́bẹ̀ẹ́ dájọ́ láàrin àtẹlòmíì ẹ̀ṣẹ̀ dédé. wàlà àkọ̀rọ̀bí. tàbí ẹni tó súnmọ́ yín lẹ́bẹ̀ẹ́ dájọ́ láàrin àtẹlòmíì ẹ̀ṣẹ̀ dédé. ìyẹ́kùn wọn ni yá. kódà bẹ́ẹ̀ dájọ́ fún ọba jẹ́ ọlọ́rọ̀ ẹ má wọ ọ̀rọ̀ fakirọ. àbọ̀ wa jẹ́ tálákà ẹ̀ mọ́tò gbé tálákà ara rẹ̀ ní ẹ̀jẹ̀ adájọ́ fún sọ pé kò ní kankan bàbá ibi ọ̀pá kó lọ ẹ̀kọ́ jẹ̀bi onáà ẹ̀jọ́ jẹ̀bi. fallahu awla bihima. gbọ́dọ̀ balẹ̀ gbọ́dọ̀ kọnu. fala tattabi'ul hawa. ẹ má tẹ̀lé fẹ́ nú tó mẹ́yẹn ẹ má ọjọ́ kan Umar bin Khattab radiyallahu anhu ó fẹ́ lọ síbi kan ó wá lọ ya nǹkan àgùn ó lọ ya nǹkan àgùn wọ́n ń pè ní istijara tàbí ìjara bí ẹ̀sìn gbígbìn àlọ́ ya mọ́tò ó wá ya ó fẹ́ gùn lọ síbi báyìí owó tiẹ̀ sì fún ó ya lórí iye owó tó yẹ kí kumaru b'a gùn díẹ̀ nìkan b'a mi hẹlẹ hẹlẹ hẹlẹ hẹlẹ hẹlẹ nàbà yìí lọ́mọ kò yìí lọ́mọ a ah, wàhálà dé lọ́ba mú ọba wọ dé ìgbìyànjú nàbà yìí mo bá ní owó òun dà olówó ẹ̀ bò ó gbé kúrò ní hẹlẹhẹlẹ.

alikindi wọn bẹ ń tòsí ó ní ẹ lọ rí pé wá rí pé dé ọba àròjọ béèrè tàdájọ́ bíi mọ́ra lẹ́nu pé nígbà fẹ́ gbé kínní kó ń bi ara ẹ̀ ya ní abara rẹ̀ ọ̀ya hmm. lára rẹ̀ ya dáwọ́ olówó kan tó fẹ́ gbà. Allahu Akbar. ní àtijọ́ yẹn umaru sọ adájọ́ yẹn dádájọ́ mùsùlùmí. ó sì wà lórí ìjọba títí tìmọ̀rù ikú ń bẹ̀ wọn náà tó ládájọ́ gbó mùsùlùmí ó tún wà lórí ìjọba tùsùmọ́nù fi kú ń bẹ̀ wọn náà ládájọ́ gbó mùsùlùmí ó tún wà lórí ìjọba tí a lè fi kú ń bẹ̀ wọn náà ládájọ́ mùsùlùmí tẹ́ di àsìkò àjáàjì ẹgbẹ́jọ́ ló ń wọ̀n dájọ́ mọ́ ó lóun ní dájọ́ fún alábòsí tí ó dé bí ọgọ́ta ọdún ló lò lórí ìjọba láti dájọ́ sixty years. òun náà ló wá dájọ́ fún àlí àlí ní ẹ̀wù ogun tí máa ń wọ̀ ó wá fi sí ẹ̀yìn ràkúnmí ẹ̀ ẹ̀ ní ìgùn ìyẹn jábọ́. ẹnìkan rí yahudi rí òun gbé sórí igbá fẹ́ tà ni wọ́n bá rí mórù bá rí lọ́jà pé àbí àádì bá rí lọ́jà asógun mi rè asógun ẹ bò bọ́yọ̀ ọmọ bí ojú tiẹ̀ sí. má lọ wá adájọ́ àgbà tàlá adájọ́ àgbà ṣùrẹ́ alikindi nígbà gbèdé ìgbà kọ gbèdé yahudi wa wò pé olórí gbogbo mùsùlùmí òun pẹ̀lú ilé ẹjọ́ níbi tí yahudi jókòó sí ni ṣùgbọ́n ní kí alì náà jókòó síbẹ̀. Allahu akbar. tùgbọ́n ní kankan ò jura wọn lọ. ní àlìbá ni ọ̀rọ̀ aṣọ òun ni bóòlù aṣọ ti jẹ́ olóòlù lásọ ìwọ ń kọ́ olóòwò sọ pé khalifa parọ́ o bóòlù lásọ ṣùgbọ́n aṣọ òun ló ní tó bọ́wọ́ òun lọ́wọ́ òun ò pé ló kúrọ́ o ní lọ́dọ̀ mi mi mo ní mi ò pé kúrọ́ o. adájọ́ ní ali alẹ́lẹ́rì ẹ̀ ó hasan àti hussein ah, hmm. ó sọ pé nùsẹ̀rẹ̀ islam àìgbọ̀mọlẹ́lẹ́rì fún tani bàbá tún jẹ́rìí gbé torí díẹ̀ òní kéésì mi yahudi mama sọlọ yẹn okumu adilu hmm. ah! dájúdájú ni ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah. ya ayyuhal ladhina amanu kunu qawwamina bil qisti shuhada'a lillah. bí ó ṣe gbà ẹ̀sìn nù ìjọ náà lọ gbẹ̀sìn lọ́wọ́ àlọ́ gbé aṣọ báàlì pé gbàṣọ ẹ̀ àlè ni mo yàǹda fún ẹ̀ aṣọ náà lọ sójú ogun islam tó kú sínú ẹ̀. Allahu akbar islam àwa mùsùlùmí nìyẹn hakul adil hakul adil ẹ̀tọ́ déédéé fún ẹni tí ìṣẹlẹsìn wa rárá ó di akun mélòó akun mélòó fi kún ó ní ìdàkánà jára ńláná fàlàwù wákùlẹ̀jìwà tó ẹ pé ẹni tí èsè mùsùlùmí bá jẹ́ ẹ tá àjọ ń gbé àjọ ń gbàdúgbò ni àjọ ń gbèlú ni àátò fún ní ẹ̀tọ́ aládùúgbò kálẹ̀ tó aládùúgbò kájẹ̀ kọ́ mọ kílẹ̀ nù aládùúgbò wọn lọ bí àṣà kí ni ẹni tẹ́ alẹ́ pè láládùúgbò ẹni wọ́n bí mọ́mọ́ asan basan rẹ̀ pé kí n lálẹ́ pè láládùúgbò ẹni èsì kan náà wọ́n fọ̀ wọ́n tó bá dó síwájú ilé ẹ̀ báyìí wàá wàá bẹ̀rẹ̀ ilé tí ń bẹ níwájú ilé ọmọ àká ọwọ́ àká fọ́ọ̀tì ibi ilé tó bá jẹ́ fọ́ọ̀tì nílé ẹ̀ tó sí ilé òpin aládùúgbò wájú ẹ̀ nù ó tún wá wọ apá ọ̀tún ẹ̀ báyìí láti ilé tó tẹ̀lé ilé ẹ̀ ó tún wá pòsè báyìí lẹ́tọ̀tọ̀ lè lé fọ́tì ó tún wọ ìyẹn báyìí fọ́tì mélòó ní gbogbo yẹn one and sixty houses òní níbo ẹ òní níbo ẹ ònàládùúgbò ẹ nù sẹ̀rẹ̀ Islam. tí a gbọ́dọ̀ sí dáadáa sí tí a nàbẹ̀sọ̀ yìí pé la yazalu jibirilu yusinu bil jahl jibirilu kọ yẹ kó gbò tí ó máa ṣèkìlọ̀ fún mi lórí aládùúgbò o aládùúgbò ẹdọwẹ o aládùúgbò ẹdọwẹ o déédéé bí pọ́ùn tẹ rò pé aládùúgbò nǹkan ni ó jogún inú ẹ̀jẹ̀ inú ẹ̀tọ́ aládùúgbò tó bá ṣàìsàn ká bẹ̀ wò tó bá ṣe nǹkan àdùnnú ká bá dùnnú wọ́n ní Mr. Ṣẹ́gun yóò ṣe marriage ní September ten aládùúgbò ẹ̀sìn ní òun láti fún ní nǹkan ó láti kí ni. wọ́n fún ní nǹkan. inú ẹni pé kò lo need ah, ọ̀rọ̀ oúnjẹ tá a fẹ́ ṣe náà àti kí nìkan ok mo do need àpò rẹ́sì kan fún ẹ ipa mi ọ̀kadì bá ń lọ gara òróró kan ọ̀ràn yẹn ni inú ẹ̀tọ́ aládùúgbò tó bá ṣe ń jẹ tó bá ṣe gbóòórùn ẹ̀ ọgbọ́n ṣe kí ni ọgbọ́n jẹ mẹ́ àmì gbogbo ẹ̀ bá ti gbóòórùn jẹ yẹn lẹ́gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ jẹ bí ó jẹ yẹn. Hmm. tó bá dúrábù tó ra nǹkan lọ sílé tó bá yẹ pé ọ gbọ́dọ̀ fún ọmọ ẹ ní nǹkan kẹwàá bọ́ta táwọn ọmọ àdúgbò rí ọ̀rọ̀ nǹkan ọ̀rọ̀ àti ẹ̀ mọ́ tọ́ ọba ti ní ọ̀rọ̀ àti ẹ̀ mọ́ ó tilẹ̀kùn wọn tí wọ́n jẹ tán ọ̀rọ̀ bisikíìtì lọ lé ọmọ ọgbọ́n ọjọ́ bisikíìtì bọ́ta kọ́ máa ládùúgbò kan wá rí kọ́ máa sunkún tẹ̀lé kọ́ wá dé kó pé gbogbogbogbogbogbogbò. ìjísẹ̀lẹ̀ máa sọ fún yẹn. torí díẹ̀ hakunu tọ́ba tó wá jẹ́ ẹbí ẹ lahu hakun nasab lahu hakun nasab ẹ̀tọ́ ẹbí silatu rahim ìdẹ́bí pọ̀ ìtẹ́sí wọn sọ fún wa nìyẹn náà ìyẹn ni àwọn ìtẹ́sí wọn sọ. So tí a bá wá wo àyà méjèèjì yìí ó ń sọ fún wa nípa halatayin mokumul islam mingiri musulmi fi halatayin kòsìkí musulmi báyìí tí kì í ṣẹlẹ́sìn ẹ̀ lò ní agbègbè méjì àgọ́ni halatu silim wa halatu harb nígbà tálàfíà wà gbọ́n tí mo sọ fún nígbà tí ò sí wàhálà ni aládùúgbò tí ò dà wá láàmú ẹlẹ́sìn mi tí ò dà wá láàmú ẹbí ẹlẹ́bí tí ò dà wá láàmú dáadáa láfi bá lò tó pé àfẹ mọ ibi tí ó tí ó kàn là wá àwa pẹ̀lú ẹni làkún dínú kún. wàlíyà dín. ẹ̀sìn nìkan láàánú jọ́sìn tó gbẹ́sìn yẹn ojúra wọn gbogbo nǹkan yòókù láàṣẹ ní ìlànà ẹ̀sìn wa bẹ́sẹ̀ wàá sọ pé ká ṣe tó pé àjọ ń lò gbèsè ayé àlàáfíà kódà níbi tó dé dúró ẹ̀rí pété lè bá wà láàrin àwa àti wọn yóò fa ká sọ̀rọ̀ abẹ́kọ̀ yìí ló bí kí a fẹsẹ̀ jọ sọ̀rọ̀ tọ́gbọ́n òótọ́ labasẹ́ báyìí sara wa aro mi àti sẹ́gun lọ́run lájọ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn gan tó pé ó mọ̀ pé mi ò ní tí ọ̀dà sóhùn yóò sì fi láti bá mi sọ̀rọ̀ tọ́gbẹ́ imúlà fi dára lóhùn Léde bíi pé lórí tí a máa ń famara wọn lọ pé ṣé èèyàn lè kí ẹlẹ́sìn mi nígbà tí bá ń ṣe ọdún ẹ̀ ká congratulate ẹ̀ happy new year happy christmas kìnnì kan happy easter lọ́dọ̀ àwọn apá islam wọ́n famara wọn lọ títí wọ́n kú sí méjì àwọn kan là lè kí wọn nínú wọn ni sheikh tóyè sọdọ mọláwì odidi àlùsílẹ lórí odidi tíà sáàlì kí wọn nínú ni kọrọdọwì tẹsí kó àwọn èrè wa rẹ gẹdẹ wọn láti pé àwọn àsìkò kan bẹ tó pé kò bá a ṣe ní kí wọn mo wà yunifásitì nísìnyí onípa fásitì mi onípa fásitì péjì mi ọwọ́ alẹ́ òní sọ pé sọmọ pé ó lọ gálé iṣẹ́ lẹ́jọ́ pàdé lọ́jọ́ Monday lẹ́yìn ọlùdé tọ́lẹ̀ yẹ mùsùlùmí nìyẹn ṣùgbọ́n àwọn kan ta kú pa ní kí wọn ìwé ni baba Bombas ṣùgbọ́n ti di masalasi khilafiya ẹni ọba kí wọn ọ wọlé ẹni tó lóun kí wọn àwa wá àyíká wò láti ní kí wọn ó hmm. ní láńlọ́ọ̀dù ẹ̀ ó hmm. ní kíní mi ò mọ irú ọ̀fà yìí o tí wọn bá ṣe kábàkàbà sí láńlọ́ọ̀dù lẹ́kọ̀ọ́ hmm. yóò jáde ní owó tí tó bá ti jáde ọmọ tó túmọ̀ sí owó ọdún méjì mí kò tí ka agreement kò tí ìga commission wọ́n náà mọ̀ pé hey, commission agreement two years lórí kí n kà pé happy new year. Allahu Akbar. lórí ẹ̀ wọ́n náà mọ̀ fatiwa tó yẹ kó mú. bí ẹ̀sìn wa kò ṣe nìyẹn tó pa làáfíà làáfíà bára wa lò yìí lọ́wọ́ a fà pé a lè jọ fọ̀rọ̀ wérọ̀ tó bá wọnú suratu ankabut aya forty five kọ́ni inú suratu ankabut ní àyè wà fún wa pé alimunazora kí àwọ àtẹlẹsìn mi kájọ fọ̀rọ̀ wérọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. jadilu ahlal kitabi illa billati hiya ahsan. naam. إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا ولا تجادلوا أهل الكتاب ọlọ́ba ní tí ẹ bá fẹ́ fọ̀rọ̀ wérọ̀ mujadala ń bẹ yẹn munazara wal muhaja kájọ fẹ̀rí kẹ̀rí ẹ wọ ẹ̀sìn wa pẹ̀lú àwọn tí kì í ṣẹlẹ̀ sìn wa ó kọ̀rọ̀ tó dé lẹ́nu ìsìn àwọn alàgbà náà jọ kìsẹ́nìtì dà wọn bọ́ta àwọn afáìsìlẹ̀ wọn bọ́ta lórí ọ̀rọ̀ marriage kí lẹ̀sìn yín sọ ẹ jọ fẹ̀rọ wérọ̀ tẹ́bí kan ló bá ń dà wá láàmú ló fẹ́ dàrú láàrin wa olóòn ní àwọn tí wọ́n bá jẹ́ ẹlẹ́sìn míì tẹ́ bá fẹ́ jẹ́ ẹlẹ́sìn pàmpà òfin àkọ́kọ́ ẹ gbọ́dọ̀ sọ pé ẹ fẹ́ ṣe fanfa illa billati. illa billati hiya ahsan. àbí tó dára jù kí ni tuma tó dára jù nínú tó dára jù ni pé nínú adabul hiwar wal wákàtí mẹ́ta la fẹ́ lọ́mọ ni o wákàtí mẹ́rin ni o ọgbọ̀n ṣẹ́jú ni o ẹ gbọ́ sọ̀rọ̀ tí o da sí wọn kẹ́mà condemn ọ̀pọ̀lọpọ̀ àwọn jẹ́ ń ṣe comparative lẹ́nìí kí wọn. condemnation condemnation attack no ẹ̀rí proof kasi present yẹ dáadáa chase yẹ ọ̀rọ̀ condemnation islam sọ báyìí islam sọ báyìí islam sọ báyìí islam sọ báyìí n ta sọ náà rè bẹ́ẹ̀ bu náà sọ báyìí bẹ́ẹ̀ bu náà sọ báyìí bẹ́ẹ̀ bu sọ báyìí kọ́ni ká máa fi hàn sí ká máa fi hàn pẹ́fẹ́ ìyẹn ní ìdí wọn gbà asagidi asagidi ẹ̀kọ́ àkọ́kọ́ tọ́lọ́ kọ́kọ́ wa nù àgbọ̀ bẹnu àtẹ́lu ẹ̀sìn wọn nítorí bá sì jẹ́ fọ́ndámẹ́ńtà wọn pé bẹ́yìn ṣe ríire báwa ṣe ríire kéka pé ìrìkú lẹ rí ẹ ti sọnù ẹ ti nù lọ. kí ni a dálẹ̀ yẹn ìjà òfin nu bákan náà ìlànlọ́dí nọ́dọ́lámú mínihùn. ṣùgbọ́n àtẹ́fẹ́ bá bá sọ yìí náà àwọn dédé nu wọn ni àwọn alábùsùn ẹ má bà sí fàfà. tẹ́ bá ti débẹ̀ tẹ́ pé léyìn ọ̀fẹ́ da sọ́rọ̀fù ni kò ní nǹkan kan lọ́wọ́ kápálẹ̀ tí a wà mọ́ ni kò sọ̀rọ̀ mọ́ àwa àwa fà wàhálà ń وقولوا آمنا بالذي أنزل إلينا nta wàá fi parọ́ ni pé àwa yìí o ìtì ọlọ́run sọ̀kalẹ̀ fún wa tí sàlùkùránì kẹrẹ̀ àwa gbàgbọ́ tá a ṣe méjì sí. wa unzila ilaykum. ìwé tọ́lọ̀ máa sọ̀kalẹ̀ fẹ́yìn náà àwa gbàgbọ́ nínú ẹ̀. wa ilahuna. ọlọ́ọ̀bá wa. wa ilahukum wahid. àtọ́lọ́wọ́ tó dé ẹ̀yìn ẹ̀yọ̀kan náà ni. Wanahnu nahnu lahu muslimun. mo là wá gbà fà fún mo là wá gbà fà fún n tàbí parí ọ̀rọ̀ nù sọ́fàjà ibrahim bi a musu titaali am kò jù bẹ́ẹ̀ lọ bí ẹ̀sìn wa ṣe kọ́ wa nìyẹn tọ́dúnwó suratu alimran aya sixty four yálà likita kólí yálà likita tààlà o. kólí ahlal kitab. ọlọ́pàá a pé ẹ̀yin tí a fún ní tíà. تعالوا إلى كلمة سواء بيننا وبينكم gbólóhùn tó pa wá pọ̀ láàrin àwa àtẹ̀yin dọ́gbandọ́gba ni. Allah na'budu illa Allah. a gbọ́dọ̀ sìn kámi lẹ́yìn Ọlọ́run wala nushrika bihi shay'a. a gbọ́ burúkú pẹ̀lú ẹ̀. wala yattakhidha ba'duna ba'dan arbaba. min dunillah. min dunillah. apá kan òsèwọ́ ọmọ apá kan lọ́lọ́run lẹ́yìn ọlọ́run. fa in tawallaw. tiẹ̀ bá faqulu ashhadu bi anna muslimun. ẹ jẹ́rìí pé àwa yẹ àgbo mùsùlùmí náà la wa. ẹ wo ẹ̀kọ́ tí wa kọ́ wa. ẹ̀rí pé ewu lọ́wọ́ ogun tẹ́sí láàmú náà sẹlẹ́sẹ̀ mi bẹ́ tó wà ní. ẹ wá tó wo àwọn kankan kan tí mo fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí tẹ́fìrí bí Islam ṣe fẹ́ ẹ̀sìn mi tó àga ẹ̀sìn Christianity fapẹ̀rẹ̀ mọ̀mọ́ tó bí ànábì Ìsá tí wọ́n pè Jésù kí ẹ̀ Mariam inú àlùkò àná àwa mùsùlùmí ani suratu mariam Quran chapter nineteen kò sí suratu amina o kò sí suratu aisha o kò sí suratu khadija o ṣùgbọ́n ní sura wo mariam suratu mariam ká wo àsúnmọ́ bẹ́ẹ̀ sì wa sí súnmọ́ wa. anabi wa Isa alayhi salam tí a ń pè ní Jésù lọ́dọ̀ àwọn mùsùlùmí Isa ni abẹ́ kọ́ni. bẹ́ẹ̀ni alayhi salam. ó kéré inú ẹbí tí ò ní Isa táwọn sọ̀rọ̀ ti Musa náà àìmọye Musa àìmọye Isa ẹ lè gbọ́ kẹ́nìkan náà kí sẹ́sọ̀mẹ́ ní Muhammad. Hmm. sallallahu alayhi wa sallam. ta ló náwó fẹ́ ta ló náwó fẹ́. àwa mùsùlùmí hmm. Allahu Akbar. nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mo dákọ̀ súra kan bóyá bóyá ní súra tó Rum Rum Rum òun lẹ́ẹ̀dì kọta Christianity lágbàáyé ní Vatican ataliyom atayom na nínú àrùkọ àni suratu Rum kò suratu Madina hmm. kò suratu Makkah àbọ̀ wà mbẹ́ni. kò sí. ṣé wàá sọ́ọ́tù rúùmù yẹn náà túre ìtàkàtù ń bẹ ní abẹ́ kí ni tá a bẹ̀rẹ̀ yìí ó ní pé nígbà tá a nàbí dé. sallallahu alayhi wa sallam. ó rí àwọn ará Rome gẹ́gẹ́ bí ẹlẹ́sìn ọlọ́run. tubọ́lọ́wọ́n bá sọ ìwé kalẹ̀ fún o ó wà nù dìyànà tó sàmáwìyà nù àwọn ẹ̀sẹ̀ sàmà àwọn ará pásá olùsàlà wọn àwọn ará àwọn kìfèrè wa máa ń fi àwọn mùsùlùmí sí yẹ̀yẹ́ níjọ́ táwọn ará pásá tí wọ́n bá borí àwọn ará róòmù látara ogun tí mo àwọn ará àwọn kẹfìrí mọ́kọ́ ọmọ jubilé ti di pé àwọn èèyàn ti wá àwọn ọmọ ìyá wa wọ́n bọ̀ ní ìwánu àwọn ọmọ ìyá wa ni wọ́n borí àwọn ọmọ ìyá yín. níjọ́ tí àwọn ará Rome bá borí àwọn ará Persian inú ọmọsùnú ọmọ dùn pé àwọn ẹlẹ́sìn gẹ́gẹ́ bíi tàwọn náà ló borí àwọn ẹlẹ́sìn ẹbọ lọ́n fi sọ ńgbà tí ọlọ́ba ń sọ fanisátò rúm lẹ́ẹ̀kan na. bùlẹ́bà ti rú. ọlọ́ni wọn borí àwọn ará rú. fihi adinal ard. nínú ìlú wọn. wàhùn mi bá ọdẹ ọlọ́bí musayago libu. lẹ́yìn ìgbà tí a borí wọn náà aná ń bọ́ àborí fi bidɔn sini. láàrin ọdún díẹ̀ láàrin ọdún mẹ́ta sí mẹ́sàn-án. lillahi al-amru min qablu wa min ba'd. àṣetara pàtàkì borí ara rome òun ọlọ́ba ló ní agbára tí ara rómù ló fi borí ara pásá òun náà ló ní. wa yawma idhin yafrahul mu'minun. ní ọjọ́ tá à ń sọ yìí àwọn mùmíní inú wọn padà dùn inú wọn sì kìíní á padà dùn látara ọwọ́ ọ̀fẹ́ tí Islam náà sí wọn nígbà tí ọba tí bá ti gbọ́ wo tó bá wà dọ́wọ́ ogun ẹ̀ tó wà ní bẹ́ẹ̀ sì fẹ́ kí a bá wọn lò torí díẹ̀ ló ti pé ní afẹ́ wọn pa kan ní alimusalimun alimusalimun àwọn tó pé àlàáfíà náà fi ń bá wa lò àwọn gbọ́dọ̀ fi àlàáfíà bá wọn lò ó sì ń bẹnu wọn alimuharibun àti ẹn jà wá lógun yẹn wá lẹ́kọ̀ọ́ bá sì bá wọn lò inú ẹ̀ ní alhazar ìṣọ́ra fún wọn sọ̀rọ̀ fún wọn wà dìfà ní nọ́ọ̀sì dáàbò ẹ̀mí ara wa wà dín ní àtẹ̀sìn wa ó wá lè jẹ́ pẹ̀lú ahọ́n ó jẹ́ pẹ̀lú owó ó jẹ́ pẹ̀lú agbára ó sì lè jẹ́ pẹ̀lú ìfagagbága fúri díẹ̀ ló pé ìpìlẹ̀ ká bá mi lò nínú ẹ̀sìn wa àlàáfíà ni Islam wa torí pé Islam rí i wàgẹ́ bí olùjọ gbé olùjọ fọwọ́sowọ́pọ̀ níwọ̀n àbí ìfọwọ́sowọ́pọ̀ àti ṣe àmójúkò fún ara ẹni ológun lọ́dọ̀ ọlọ́bi tí a dò sí ní ènìrè akólekóle hadha astaghfirullah wa lakum assalamu alaykum wa barakatuh.